mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Mustapha Ṣọlágbadé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kò sí ìgboyà nínú pé kí ènìyàn mọ ìdáhùn sí gbogbo ìbéèrè àmọ́ o tí ènìyàn bá ti ṣetán láti dáhùn gbogbo ìbéèrè tí ó ti ń sá fún wípé ẹni náà ti ní ìgboyà ni ó ní ẹni bá ti ní ìgboyà tún gbọ́dọ̀ ní sùúrù láti lè borí ohun gbogbo ìdojúkọ tí ó ń dojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólù olólùfẹ́ rẹ̀ náà sì sọ wípé lóòótọ́ ni wípé sùúrù ló ń ṣe ohun gbogbo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré Robert Scott ló ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó dá obìnrin ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí ó ṣe ń pasẹ̀ ijó fún ọmọ rẹ̀ tó sì ń kọrin fún ọmọ náà ó ní iṣẹ́ gidigidi ni àwọn obìnrin ń ṣe o wípé ẹnikẹ́ni tó bá ní obìnrin kì í ṣiṣẹ́ pé kó gbé ọmọ náà sẹ́yìn kó bẹ̀rẹ̀ sí ní pasẹ̀ ijó fún ọmọ náà fún bí ọgbọ̀n ìṣẹ́jú ó ní àmọ́ lára léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ obìnrin máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé a ò ṣeun tó mọ ìyàwó obìnrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí òṣèré ọlálẹ́kan adédèjì tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ọlámiṣe kú ayẹyẹ ọjọ́ ìbí wípé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé bẹ́ẹ̀ náà ni wọ́n ń súre fún wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ nínú owó ọlá ìfọ̀kànbalẹ̀ àti àìkú baálé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje aya ìlúmọ̀ọ́ká òṣèré Kúnlé Afod ló fi àwòrán òun àti ọkọ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ àwòrán náà wípé òun ń ṣàárò ọkọ òun àti dúkìá òun gidigidi ní orílẹ̀-èdè Dubai tóun wà yìí wípé ó máa ń dàbí ẹni wípé kí òun rí ọkọ òun ni ní gbogbo ìgbà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ náà máa fi lọ́kàn balẹ̀ wípé kí ó fi ọkàn rẹ̀ balẹ̀ níbi tó wà wípé kò sí kankan tó máa ṣe ọkọ rẹ̀ àti dúkìá tó fi sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pé àwọn máa bá a mójútó o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń gbóṣùbà káre fún òṣèré na Uba látàrí bí ó ṣe bá ọmọ ọmọ rẹ̀ wí nígbà tí ọmọ náà wọlé láti iléèwé tí kò kí àwọn àlejò tí ó bá lórí ìjókòó èyí ló mú kí ìyá náà pe ọmọ náà padà wípé ṣé kò rí àwọn tí wọ́n jókòó ni bẹ́ẹ̀ lọmọ náà ń wò ṣùgbọ́n ìyá náà sọ sí lẹ́nu wípé ó yá kí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí ọmọ náà sì ṣe báyìí Tina Uba sì sọ fún ọmọ náà wípé kí ó ṣọ́ra rẹ̀ wípé eléyìí ò gbọ́dọ̀ ti ṣọmọ lọ́wọ́ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn tí wọ́n ń jẹ́ Fẹ́mi lórí ayélujára ni wọ́n ti ń takò ọ̀rọ̀ tí ìlú mọ̀ọ́ká orí ayélujára ìyẹn ìyá Escabod sọ wípé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ Fẹ́mi ni ẹlẹ́tún èèyàn wípé ọ̀dàlẹ̀ ni wọ́n ó ní gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ Fẹ́mi kí àwọn ìyàwó wọn rí dájú wípé wọ́n kọ̀ wọ́n sílẹ̀ ní kíákíá kó tó di wípé irú àwọn ọkọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ̀ àwọn ìyàwó wọn sílẹ̀ ó ní ẹlẹ́tàn pátápátá ni gbogbo àwọn tóun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìyá wípé pé kó má gba àwọn ìyàwó wọn nímọ̀ràn kímọ̀ràn wípé oríṣiríṣi ọkùnrin ló wà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Eke ló fi èròǹgbà rẹ̀ hàn lórí ayélujára wípé òun ò tiẹ̀ mọ ohun tí àwọn ènìyàn máa ń fi òun pè wípé kí àwọn ọkùnrin má lérò wípé òun dùn mu ò pé kí àwọn ènìyàn má wò pé tó bá ti wá bò òun wípé àwọn fẹ́ fẹ́ òun ó máa rọrùn fún un rárá láti fẹ́ òun ó ní gbogbo rẹ̀ ló létò ó ní ó nígbà tóun máa ń rò tóun di wípé òun gbà fún ọkùnrin kankan ó ní kí wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn tóun ti fẹ́ rí wípé kò rọrùn di wípé wípé òun gbà fún wọn eléyìí ló sọ di mímọ̀ nínú fọ́nrán fídíò kan èyí tó sórí ayélujára rẹ̀. Go ask people that like you also go ask people that dated me. I'm the hardest to catch. Forget this this my smile we are smiling on the internet. Go ask question. It's not easy chilling with me. It's not easy getting my attention. It's not even easy dating me. Let me just be honest with you people. Forget this thing. And there's no guy that want to date me that that will hide me. Everybody, that's why you're know when I'm in a relationship when I'm not because you can't hide me I'm a golden face. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan nínú àwọn tó máa ń ru olórin Davido sókè ló fi èròǹgbà rẹ̀ hàn nínú fọ́nrán fídíò kan tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n máa ń lọ ya àwòrán ní ìpínlẹ̀ Èkó tí wọ́n máa wá fi sórí ayélujára wọn wípé àwọn wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní kí ló dé ó ní ta ni ẹ̀ ń tọ̀ eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà dá lóhùn wípé èwo ń tiẹ̀ ohun tó bá wù ẹnikẹ́ni ló lè sọ wípé òun wà ó níbi tó bá wù wọ́n lọ sọ wípé àwọn wà ó ní tó bá wù wọ́n gan ìwọ gan lè ya àwòrán kò sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé o wà nílùú òyìnbó wípé ibi tó wù wọ́n ni wọ́n sọ wípé àwọn wà. Like you stay in Lagos with Lagos atmosphere. You post a picture that you are in Dubai, you are in London, you are in Miami, and you are still in the same Lagos. As if, are you daft? Are you thinking that you're deceiving us? Like what's wrong with you? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń lu ìlú mọ̀ọ́ká dẹ́rùn-pọ̀ṣónú Ayọ̀ Ajéwọlé lọ́gọ̀ọ́ ẹnu bó ṣe ń ṣe iṣẹ́ bàbá sí ọmọ rẹ̀ láti fìfẹ́ hàn sí bí àwọn méjèèjì ṣe ń ṣe ìbáṣepọ̀ tó kúnná tó. Àwọn ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bí àṣírí kọmẹdì Jaiye Mungje gbogbo ń jẹ́ eléyìí di àsìkò àwọn ènìyàn ṣì ń kí ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí tọ́pẹ́ àlàbí kú oríire ayẹyẹ àjọ̀dún ìgbéyàwó kọkànlélógún èyí tó ń ṣe tọ́pẹ́ àlàbí ló fi eléyìí hàn látàrí àwòrán ìgbéyàwó tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfẹ́ tó ní sí ẹbí rẹ̀ ó ní lóòótọ́ ni pé àti òun àti ọkọ òun dá májẹ̀mú àti wà papọ̀ ní gbogbo ìgbà ní orí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.